ìfihàn orí keje. lẹ́yìn èyí mo rí àwọn áńgẹ́lì mẹ́rin tí wọ́n dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n di afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé mú kí afẹ́fẹ́ má bàa fẹ́ lórí ilẹ̀ ayé àti lórí òkun àti lára gbogbo igi mo bá tún rí áńgẹ́lì mìíràn tí ó gòkè wá láti ìhà ìlà oòrùn tí ó mú èdìdì ọlọ́run alààyè lọ́wọ́ ó kígbe lóhùn rara sí àwọn áńgẹ́lì mẹ́rẹ̀ẹ̀rin tí a fún ní agbára láti ṣe ayé níjàmbá ó ní. ẹ má tí ì ṣe ilẹ̀ ayé àti òkun àti àwọn igi níjàmbá títí tí a ó fi fi èdìdí sí àwọn ìránṣẹ́ ọlọ́run wa níwájú. mo gbọ́ iye àwọn tí a fi èdìdì sí níwájú wọ́n jẹ́ ọ̀kẹ́ méje ènìyàn ó lé ẹgbàajì láti inú gbogbo ẹ̀yà ọmọ ìsírẹ́lì. látinú ẹ̀yà júdà ẹgbàáfà ni a fi èdìdì sí níwájú láti inú ẹ̀yà rúbẹ́nì ẹgbàáfà láti inú ẹ̀yà gádì ẹgbàáfà láti inú ẹ̀yà aseri ẹgbàáfà láti inú ẹ̀yà naftali ẹgbàáfà láti inú ẹ̀yà manase ẹgbàáfà láti inú ẹ̀yà simeoni ẹgbàáfà láti inú ẹ̀yà lefi ẹgbàáfà láti inú ẹ̀yà isakari ẹgbàáfà láti inú ẹ̀yà sebuluni ẹgbàáfà láti inú ẹ̀yà jósẹ́fù ẹgbàáfà láti inú ẹ̀yà bẹ́ńjámínì ẹgbàáfà. lẹ́yìn náà mo rí ọ̀pọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti gbogbo orílẹ̀-èdè àti ẹ̀yà àti oríṣiríṣi èdè wọ́n dúró níwájú ìtẹ́ náà àti níwájú ọ̀dọ́ àgùntàn wọ́n wọ aṣọ funfun wọ́n mú ìmọ̀ ọ̀pẹ lọ́wọ́ wọ́n wá ń kígbe pé. tí ọlọ́run wa tí ó dókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn ní ìgbàlà. gbogbo àwọn áńgẹ́lì tí ó dúró yí ìtẹ́ náà ká àti àwọn àgbààgbà mẹ́rìnlélógún àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n júbà ọlọ́run wọ́n ń wí pé. àmín ìyìn. ọ̀kan nínú àwọn àgbààgbà mẹ́rìnlélógún yìí bi mí pé. ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun níbo ni wọ́n sì ti wá. mo bá dá a lóhùn pé alàgbà ìwọ ni o mọ̀ wọ́n ó wáá sọ fún mi pé. àwọn wọ̀nyí ni wọ́n ti kọjá nínú ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú wọ́n ti fọ aṣọ wọn wọ́n ti sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ nítorí èyí ni wọ́n ṣe wà níwájú ìtẹ́ ọlọ́run tí wọ́n ń júbà àtọ̀sán tòru nínú tẹ́ḿpìlì rẹ̀ ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò máa bá wọn gbé ebi kò ní pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òǹgbẹ kò ní gbẹ wọ́n mọ́ oòrùn kò ní pa wọ́n mọ́ ooru kankan kò sì ní mú wọn mọ́ nítorí ọ̀dọ́ àgùntàn tí ó wà láàrin ìtẹ́ náà ni yóò máa ṣe olùtọ́jú wọn yóò máa dà wọ́n lọ síbi ìsun omi ìyè ọlọ́run yóò wá nu gbogbo omijé kúrò ní ojú wọn.